إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí tí ọpẹ́ yẹ lórí ìdẹ̀ra orí rẹ̀ tí ń ṣe fún wa ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kọ́ máa bá òjì sí ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú rẹ̀ kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kó bá wa kẹ́ wọn àwọn sọ̀hábà rẹ̀ kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bá wa kẹ́ àwọn náà bákan náà gbogbo olùfi tẹ̀lé lánàá wọn kí ọlọ́run ọba ilé kí ọlá kó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ àbí ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àti ògo rẹ̀ kó ṣe mí àtẹnukọ̀ kan wá níkan nínú àwọn tí ó tẹ̀lé lánàá wọn pẹ̀lú ọjọ́ òru ẹlẹ́ẹ̀kẹtàdínníọgbọ̀n nínú oṣù olùṣíjà ní fourteen forty ìjírà ní sọlá ti fi òru àbíyá ní masidu ìlú péjúlá tó wà ní òkè ìdáwọ́ ní ìlú Ìṣẹ́yìn láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe síra sàlátàtì kùsùl lìlìmáàmì lìmùjáde lè Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala rahimatan wasi'a ètò tí eke ṣàṣọ rẹ̀ tí a ń ṣe ọjọ́ ti ṣe ẹ̀kọ́ wa àgbọ̀dáàlì. حفظه الله تعالى ورعاهم وسددهم níbi tí a ti gbé òun náà ni àlàyé tí a ń ti bọ̀ wá nípa aya àti ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti pé ẹ sì fún anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ètí a mọ̀ sí aya ẹlẹ́ẹ̀kẹta nínú Suratul Ma'idah tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti sàlàyé fún wa nípa wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni ẹjẹ ayọ ilé ìfowópamọ́ wọnú rẹ̀ máa ẹ dákun ẹjẹ afẹ ilé ìfowópamọ́ kò sí inú ọ̀rọ̀ Islam Ọlọ́run ọba tó ní Islam ti yanjú ẹ̀kọ́ rárá rẹ̀ ó sì sàlàyé pé al-yawma akmaltu lakum dinakum òní ni mo gbé ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati bákan náà mo sì tún parí ìdẹ̀ra mi lé lórí wa raditu lakumul Islam dina mo tún ní ẹ̀sìn ọ̀kan ṣoṣo tó ti fẹ́ máa sìn ẹgbẹ́ sìn náà òun náà ni gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti wá síwájú òun náà ni wọ́n ṣe tí wọ́n fi tọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kì ọ̀la. ibi tí a wá dé a ti ṣe àwọn àlàyé lọ díẹ̀díẹ̀ nípa àwọn oríṣiríṣi bí Islam bó ṣe wá yanjú gbogbo àwọn ìṣòro tá a ní lágbàáyé pátá tọ́jú pé tá a bá jọ Islam lẹ̀ fún wọn lo ní gbogbo àgbáńláyé a máa lò tẹ̀mí gbẹ̀ndẹ́mukẹ́ni ìtẹ̀mí rọrùn rọra òun láà máa lò gbogbo ìwà ọ̀daràn yóò ti di tí ó wọlẹ̀ tí ó lọ sùn nínú rẹ̀ pátápátá lè tó ṣe gbé àlàáfíà ìrọ̀rùn àti ìrọ̀ra àti ìfọkànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ yóò wà jọba ní káàkiri gbogbo àwọn àgbáńlá ayé torí pé Islam òfin rẹ̀ ìlànà rẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ìlékè ọlọ́sìn ní gbé nǹkan kankan lẹ̀ káwá sọ pé àbújá ń jẹkùn bẹ́ẹ̀ síbọ̀ máa ń tí ó wúlò fún wa ó sì máa ń tí ó ti wá láǹfààní aláyé àìlẹ́mú mọ̀nàkọ́lá kọ̀wọ́ ọwọ́ lọ́sọ̀ ìfọ̀sọ̀bí ọlọ́run máa ń tọ́da o aláàánú ọlọ́run ọba lórí wa pẹ̀lú àwọn òfin rẹ̀ tí ń ṣe lórí wa ẹni tó wá gbọ́ òfin ọlọ́run tó tẹ̀lé ọlọ́run fún níròyìn tó bá dàlùkè yá ma ẹni tó gbọ́ tí ó tẹ̀lé sì lọ́lọ́run ọba ìlékè ló sọ fáwọn náà níròyìn tó bá di àlùkè nípa tó kálukú wa gbáyé sí. sọ ibi tá wá gbé lónìí òun náà ní gbólóhùn ọlọ́run ọba ìrèké ọlá tọ́lọ́run sọ fún wa ìgbèfà záàtún fi ṣe é fọ́rùdó ìlànà ìwọ̀n sóòlù èyí tó yí pé níbí báyìí a ti ṣe àlàyé ní gbogbo wa lójú nínú àlámàrí ayé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ní tá a sọ àyà fifty nine yìí pé yá ayyuhal ladina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ati'u Allaha ẹ máa tẹ̀lé ọlọ́run wa ati'u rasul ẹ sì máa tẹ̀lé òjíṣẹ́ wa ulil amri minkum ẹ sì máa tẹ̀lé àwọn aláṣẹ ẹnu yín títẹ̀lé wọn lábẹ́ tẹ̀lé sọlọ́run àti lábẹ́ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam fi shay'in tẹ́ bá ti fanfa nípa wípé kí ni ìdájọ́ rẹ̀ bóòlù ti ẹ̀kọ́ bóòlù wá tẹ̀sán ni àbí èèwọ̀ ni ọlọ́ni farudduhu ila Allahi wa rasul ẹ̀sẹ̀ rí ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ pẹ̀lú kẹwọ́nù síra rẹ̀ bákan náà ẹ̀sìn tó sẹ́rí ẹ̀ padà huwa rọ́dù ilà kitabillah òun náà ni kéèyàn sẹ́rí padà sínú tírà rẹ̀ wa rọ́dù ilà rasul ìsẹ́rí padà sọ́dọ̀ òjíṣẹ́ láti wo ìdájọ́ òfin ẹ̀sìn yìí báyìí wà fàtìhì lẹ́yìn ìgbà tó jíṣẹ́ ọlọ́run sí láyé mọ́ huwa rọ́dù ilà sunnatihi òun náà ni kéèyàn padà kọ́ sẹ́rí sínú sunna rẹ̀ kéèyàn sẹ́rí sínú sunna nínú suratu Shura ayé ẹlẹ́kẹwàá ọlọ́ni wa ma ikhtalaftum wa ma ikhtalaftum fihi min shay'in fa hukmuhu ila Allah ọlọ́ni yóò tẹ́ bá yàpá ẹnu síbẹ̀ ètí ẹnu yóò bá kó lórí ẹ̀ ṣé ń ti fanfa lórí rẹ̀ pé kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ọlọ́ni ìdájọ́ rẹ̀ ila Allah ọdọọdọ ọlọ́run ọdọ ọlọ́run يرمون الشريعة الإسلامية بالقصور أو النقص eléyìí jẹ́rìí èsì padà ní àwọn òkú ọ̀rọ̀ padà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ amódì olùmódì tí wọ́n jẹ́ ní ti takùtọ́lọ́ nínú àwọn ọ̀daràn àwọn ìhànà èèyàn tí wọ́n sọ ike ṣẹ̀rí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tí wọ́n ní kó kúrò kò gbé tó kò yanrantí tó kò mọyán lórí tó. a ṣẹ̀rí ọlọ́run ọba làwa sọ yìí mú tí ọ̀dọ̀ tiẹ̀ jáde ìwúlẹ̀ yìí wá ní lọ́wọ́ adá sọ́dà gẹ́gẹ́ bí ọlọ́run ọlọ́ni kò lè antum a'lamu amìlá sẹ́yìn lè mọ́ ni àbọ̀lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wọ́n máa ní azlamu mimman katama shahadatan 'indahu min Allah kò sẹ́ni tó sábòsí tó ẹni tó ti gbọ́ pa ẹ̀rí kan tó mọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọwọ́ apamọ́ kò sẹ́ni tó sábòsí tó rẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ náà ọba ọ̀rọ̀ tó hàn ni ọ̀rọ̀ tó hàn ta gbangba ni ọ̀rọ̀ tí èso ọ̀rọ̀ tó pamọ́ ni òfin tó là gaara tó wúlò fara lé ó wúlò fara ogo ó ṣe wúlò fọkùnrin bẹ́ẹ̀ náà ló wúlò fóbìnrin ó wúlò fólé ó wúlò fún àlejò gbogbo wa pátá òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá tó ti wá láǹfààní tí kì í bá sẹni tó ṣe yípe kọ̀ fẹ́ dáadáa òní kórìíra òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá tàbáwọn ọ̀daràn yẹn wọ́n kórìíra òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ kà jùlọ. torí délé yìí gbogbo àwọn tí wọ́n lọ ń sọ gbogbo àbùkù lùsẹ̀rí ẹ̀fìn ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ẹ tí wọ́n tẹ̀ fi sọ pé tọ́lọ́wọ́n bá ilẹ̀kẹ́ ọlọ́wọ́ da tí wọ́n fi sọ pé tọ́lọ́wọ́n bá ilẹ̀kẹ́ ọlọ́wọ́ wúlò fáwọn ẹ pé kí wọ́n gbófin tí wọ́n jáde hàdà kọlùkù lọ ẹ ẹbí ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dání fàrúnì mọ́tà kọlákọlẹ́dì nàmì dóni àwọn tí wọ́n tiẹ̀ ń sọ nǹkan míì náà táwọn èèyàn lọ sí tọ́yàtọ̀ sọ́lọ́run yẹn pé ọlọ́run tí wọ́n dáadáa àbí àwọn ẹ̀dá tí wọ́n tí wọ́n dáadáa lẹ́yìn ẹ̀dá ẹ wá fi hàn wá ìjáwọn míì tiẹ̀ ní ọ̀rọ̀ kan tọ́jà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run kò sí ìyàtọ̀ tí ń bẹ láàrin ọ̀rọ̀ ọlọ́run ọba sí ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹlẹ́dàá sí ẹ̀dá náà ìjìnlẹ tẹkẹtẹkẹ bẹnbẹ láàrin ọba tó dẹdà sí ẹ̀dá bẹ́ẹ̀ náà wà lọ́rọ̀ ọmọ ẹdẹ ènìyàn sọ̀rọ̀ ọba tó wá sí kọjá ọmọ ẹdẹ ènìyàn ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹkẹ ọlájà fíofío kò sì ní sí àbùkù kankan nínú rẹ̀ kò ní sí àbùjẹjẹ kò nínú ẹ ẹ ká tún ṣe ẹ jẹ́ ká fi kún ẹ ká yọ kó nínú rẹ̀ ètò òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ kàn jùlọ. àwọn ansọ́ọ̀fì المعلمين الذين قصرت أفواههم أفهامهم على أو عن إدراك أسرار هذه الشريعة tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn míì tó wọ́n jẹ́ aláàbọ̀ ọmọ aláàbọ̀ ọmọ nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ ẹni tó ṣe gbàgbọ́ yé wọ́n kéré gan púpọ̀ láti lé bàbá àwọn àṣírí tí ń bẹ nínú òfin ẹ̀sìn ọlọ́run fàdà sọ pé kò sọ̀rọ̀ ilẹ̀ ṣẹ̀ríyà gbogbo àwọn yẹn wọ́n wá lọ sàbìtì lọ́fẹ́ sí ọlọ́run pé ẹ̀sìn yẹn burú púpọ̀ kọ̀ lájú tó òríran ríta bẹ́ẹ̀ sì ni àwọn gangan òní wọn rárá bó ti kú wọn. wọ̀lẹ̀mí àlẹ́mù kọ̀ wáyé wọn ẹyin táwọn rí tí wọ́n fi sọ pé ẹ̀sìn Ọlọ́run bá kúrú yẹn àwọn ni wọ́n kúrú wọn ọmọ báwo là á ṣe yọ ìdájọ́ nínú síra Ọlọ́run wọn ọmọ báwo là á ṣe yọ ìdájọ́ nínú sunna Ànábì sallallahu alaihi wasallam nígbà tágbára àwọn ò pé mọ́ láti lè ṣe àlàyé òfin ẹ̀sìn Ọlọ́run bá sọ pé wo ẹjọ́ fòfin ilé ẹ̀kọ́ ọ̀dà ń pè òfin ẹ̀sìn yìí níṣẹ́ ni kọ̀ wájú tó àwọn ti ní ìmọ̀ wọn ò o mi ò tó nǹkan tí màá wọn bá tó nǹkan dáadáa ni tí wọ́n mú mi ìmọ̀dé gbogbo nínú ẹ̀sìn bọ́rọ̀ ẹ̀sìn báyà lóòrùn wọn ràn bọ́ba yà jà bù wọ́n ràn tọ́ba yà jà gbajàgbá ńkọ́ ìran náà ni wọ́n ti kéde o wọ́n ṣe ṣùgbọ́n gbà tí ò yé wọn ibi tí làákàyè wọn mọ báyìí tí làákàyè wọn takú sí wọn bá rò pé bẹ́ẹ̀ ni òfin ẹ̀sìn ọlọ́run takú sí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti ju gbogbo irú sísí yẹn ojú lọ. ففيها رد على من اتهم الشريعة بالنقص eléyìí jẹ́ ìsìpadà gbogbo àwọn tó ń fi wọ́n fi ẹ̀sùn kan ṣẹ̀ríà òfin ẹ̀sìn ọlọ́run yẹ pé kò pé tó wàá náà lọ́nkẹ́tẹ̀ náà wọlé ṣáájá sílẹ̀ ìdájì wọ́n ní gbogbo bùkátà àwọn ọmọ ẹ̀dẹ́ ni àwọn ẹrú ọlọ́run kò gbé tó wọ́n máa sọ́ọ́ lẹ́fẹ̀lẹ́ ìbá gbogbo tí ó wúlò fáwọn èèyàn wọ́n ní kò sínú ṣẹ̀ríyà ìlà àǹtẹ̀kọ́ màsá àtàlìkì amòfìdé àwọn kọ́ọ̀là iná ha màsúsọ tó fi zamani awwal àwọn kẹsì ẹ̀sọ́ pé ẹ rárá o ojú ayé ànábì sọ̀tọ́lá nìkan oní ṣẹ̀ríyà yẹn ti wúlò lọ́dọ̀ tiwọn lè ànàkẹ́sì rọmìnrin juhal wọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti kún ọjà aláìmọ̀kàmọ̀kà ìdàkílẹ̀ lẹ́hùn tí wọ́n bá sọ fún ọ pé hàzà lẹ́hùn ṣẹ̀rẹ̀ẹ́ eléyìí ni òfin ẹ̀sìn ọlọ́run ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run ọba kọ́ọ̀lù hàzà zamanu rasul wọ zamanu awwal wọ́n tún máa sọ pé sẹ́lẹ̀ ni àsìkò òjíṣẹ́ ni sẹ́lẹ̀ ni àsìkò àkọ́kọ́ nínú ẹ̀sìn amal wọ́n nígbà yẹn wọ́n ní ẹ̀rí gbogbo ìtẹ́ sọ yẹn pé òfin ẹ̀sìn ọlọ́run lélẹ̀ òfin ìdájọ́ ọlọ́run ọba ni nígbà àkọ́kọ́ lẹ́ sọ yẹn o ẹ má lọ gbé tìgbà nẹ́bí kankan débi o lọ́dọ̀ tàwọn o amal ad ṣùgbọ́n ti ṣe lọ́dọ̀ tàwọn tàbọ̀ yíyarọ́ ti àṣùwà wọn láwọn ṣe ti ti yí padà ó yí padà débi pé lọ́dọ̀ tàwọn fún ìṣẹ̀rí àti fẹ́ bá gbogbo ìgbà tí ń lọ ìbáwò ló ti fẹ́ bá ní gbogbo ibi tọ́lọ́wọ́n bá fẹ́ kọ́ tẹ̀ sí tẹ́sán pé kò sí déédéé rẹ̀ gbogbo tọ́jú máa ń fà ní gbogbo ọmọ ẹ̀dẹ́ ní àti gbogbo àwọn tọ́lọ́ ń dá wò láwọn bá gbogbo àwọn ẹwà ìsìláàmù yìí àwọn ọba nínú rẹ̀ àwọn kan sọ pé àsìkò tá a wà àsìkò ọ̀làjú ni àsìkò ọ̀làjú ni tó ṣe sì lérò pé ṣẹ̀rí àtẹ̀sọ̀ ń tẹ́ lérò kó sì lè ṣiṣẹ́ níbi báyìí wọ́lá yóò ṣiṣẹ́ balabala yóò ṣiṣẹ́ dáadáa táyé ọgbà tí ò ní sípayà tí ò ní síbẹ̀rù tí ò ní fún símúyà kankan arára bó ti wù kọ́ máa kú àwọn míì ọ̀sán máa sọ pé gbàtí ìpadà máa ń lọ́wọ́ ń ta wọn bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ọ̀rọ̀ ó ti faradà kó ní bó ti wà lánàá torí ẹ̀ ṣẹ̀ríà Islam lọ́dọ̀ táwọn wọn lọ yẹ kó náà faradà ṣùgbọ́n ọ̀ ṣẹ̀ríà Islam ń bẹ gẹ́gẹ́ bó ti wà látàná ó sì ń bẹ kò sí nǹkan kan tó yí Al-Qur'an Al-Karim padà kò sí nǹkan kan tó yí àwọn ahadith Nabi sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ múlẹ̀ kò sí nǹkan kan tó yí wọn padà pé wọ́n máa wúlò nínú àwùjọ tó ń kálukú wá wà àti láyé tó ní kálukú wá dá والأحكام الشرعية هذه لأناس مضوا àwọn kótó wa máa sọ yìí pé àní òfin ẹ̀sìn ọlọ́run àwọn òfin ẹ̀sìn tẹ́rí yẹn fáwọn èèyàn tó ti rí kọjá lọ ni wọlé máa ṣáàkiri dáhà àti fáwọn ìṣòro tó súyọ lásìkò kan tó ti rí kọjá lọ òní yẹ̀bùlú náà hàdà wọ́n máa sọ ilé ìlàgbọ́ ẹnu wọn wàhálà kófúrún bíláàdì àìsàn ọ̀jálì ẹni bá sọ rú ẹ̀ tó takú ti rú ẹ̀ ó ṣe kéèké rí sí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣe ìgbàgbọ́ sí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣe ìmúlẹ̀ sọ́lọ́wọ́n bá. wa takdhibun li qawlihi ta'ala ó ti gbé gbólóhùn ọlọ́wọ́n bá ilé fiọ́lá ó pè ní rọ gbólóhùn tí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé al-yawma akmaltu lakum ìlà àǹtẹ̀kù masáà kálkì àmọ́ ọlọ́wọ́n ọba ilé kíọ́ lọ́fídé likulli zamani walikulli makani walikulli jíìlì minanna yọọ ma bá gbogbo àti gbogbo ìgbà mu yọọ ma bá gbogbo àsìkò mu àní yọọ ma bá gbogbo àyè mu yọọ ma bá gbogbo generation jíìlì yọọ ma bá generation yọọ ma bá wọn mu nínú àwọn èèyàn òfin ha ọdún náírà ilé tí tó ń jẹ èsì padà bákan náà ala al-mubtadi'ah fáwọn tí wọ́n jẹ́ aládàáda rẹ̀ nú ẹ̀sìn alladhina yuhdithuna ibadatan min 'indi anfusihim àwọn tí wọ́n ń dá ìjọsìn mí ilẹ̀ fúnra ara wọn wa yansibunaha ila ad-din tí wọ́n ń sàbí jẹ́ lọ́ba ẹ̀sìn islam wa laysa laha dalilun min kitabillahi wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam tí ọwọ́ àti ẹ̀rí kankan fún wọn lórí ẹ̀ nínú tírà ọlọ́run àti nínú sunna nígbà muhammad sallallahu alayhi wa sallam wa innama ibtada'uha bi istihsanihim أو بتقليدهم لمن يحسنون أو لمن يحسنون به الظن من ال من المخرقين أو المخرفين tàbí in tó ti kún ti àdádálẹ̀ rẹ̀ pẹ̀lú wíwòye pẹ̀lú pé nǹkan yẹn dáa pé wọ́n ti ní dáadáa fúnra wọn tàbí pẹ̀lú kíkọ́ sí àwọn èèyàn kan tí wọ́n ń wò yìí pé á ah, ìró wọn dáa àwọn tó ń wò pé irú wọn dáa ìmọ̀lọ́ kọ́sẹ̀ irú wọn náà wọ́n bẹ káàkiri láwùjọ tó ti báwọn èèyàn tó tara bẹ́ẹ̀ wọ́n dá wọn àdádálẹ̀ oríṣiríṣi wọ́n dá kalẹ̀ wà á sáàbò wà á sàhábì ní masọ́ ẹ̀mí wà ṣàwàd àtàwọn tó ṣe pé gbogbo èròǹgbà wọn òun ni fún ó ṣe rí yòròyòrò adùn àti gbogbo àdùnlé ayé ìtòsípé náà ni wọ́n wá lẹ́gbẹ́ látara ẹ̀sìn ọlọ́run lọ́ọ́ ti fẹ́ kó dúkìá wọn fẹ́ máa fi kó jọ lọ́sìn máa fẹ́ máa fẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lápáwó eléyìí náà jẹ́ ìtakò wọn kọ́lọ́ ti gbé ẹ̀sìn ẹ má wulẹ̀ dáadáa dáalẹ̀ kan nínú ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ká jùlọ torí lu wọn yẹn èso rẹ̀ fi dín ní ibadatan ma anzalallahu biha min sultan wọn mọ̀ dá ìjọsìn kankanlẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tí ò sọ àwíjàre kankanlẹ̀ pàtó lórí rẹ̀ fún wọn. ọ̀pọ̀ ìkọ́ ọ̀rẹ́ sallallahu alayhi wa sallam ẹni yóò tọ́ bá mú nǹkan tuntun wá nínú ẹ̀rọ ẹ̀sìn wáyé máa lé ìtẹ̀mí lò ní tí ò sí inú ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ ọ̀gbọ́n ọ̀rọ̀ dùn wọ́n ta padà sí ọlọ́run ọba òní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ alára kó tó kọ́ máa. ọ̀kọ́lá ní sọ́lá tó tí ó sì dọ̀làlà gbogbo àdádálẹ̀ pátá ìsìnà ní gbogbo ẹ̀ kò sí kankan tó wúlò tó yáyé inú àdádálẹ̀ ọkàn lè gbé pẹ̀lú ìlera wọn lọ ìkan lè gbé yàgò lẹ́sìn Islam tán pátápátá ìkan sì lè má gbé yàgò ṣùgbọ́n tí ó sọ yẹn bí ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gẹ̀ jùlọ. ọ̀lẹ́bí yóò rí kọ̀ ìbàdà ti lé ìtàlá àjẹrí lómi kitabillah gbogbo ẹni yóò ti bá lọ sí àdádálẹ̀ ìjọsìn kan tí ò ní ẹ̀rí kan nínú tírà Ọlọ́run wala min sunnati rasulillah bákan náà tí o tún wá ní ẹ̀rí nínú súnà àdéhùn sọ́làm fa innahu muttahamun fa innahu muttahimun li hadha ad-dini bi adami tamam ìlú ẹni bẹ́ẹ̀ ó fẹ̀sùn kan ẹ̀sìn pé kò pé nìyẹn pé ètò kù tí ó fi pé lòun dálẹ̀ fúnra rẹ̀ òun yẹn ó ti fẹ̀sùn kan ẹ̀sìn bí òpé nìyẹn ẹ̀sùn tó fi kan ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ó lẹ́sìn òdì ibi tó ṣùgbọ́n ètò kù ó yẹ kó fi pé òun náà wà ní àdádálẹ̀ ahọ́n rẹ̀ sọ báyìí ìṣesí rẹ̀ ṣe kí ni o o ti sọ eléyìí yẹn tó ti jẹ́ pé bí ìṣesí ẹ̀ ti sọ yẹn ọlágbára pẹ̀lú àwọn ìṣesí tó ti gbé ìwé níbẹ̀ ṣe. wọ́wọ́ irú ìlú ayọ́kùnmílá dín ìlú ẹni bẹ́ẹ̀ wá fẹ́ gbé èsì fún rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ wọ̀lá yà á bíi dàkínílì bíi dàkínílì láhìlá kò sẹ́lẹ̀ kọ̀ gbogbo tá a bá ti wò sáárì kékeré sẹ́sì lásìkò ànábì sallallahu alaihi wasallam ọ̀rẹ́ ìnáwó láyé fóònù mẹ́fà yìí ní iná abàdà kò lè jẹ́ sí lẹ́yìn ànábì láéláé ntí ọ̀jẹ́ sí lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹnìkan wà lóhùn fẹ́ sọ dẹ́sì ẹ̀tọ́rìtì wo ló ní tí àyà tó sọ̀kalẹ̀ fóun ni lẹ́yìn gbàtà tí mo bí adésọ́lá ní olùpẹ̀ fún gbogbo àwọn ànábì àti olùpàdé gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run àlejò sọ̀rọ̀ ẹ̀tọ́ sẹ́lẹ̀ sòkè lòun ó tún wá rí tí ó gbójúlé tí ó àfin ní ẹ̀ ń tó tọ́kù sí láyé ànábì ṣùgbọ́n òun fún yín fẹ́ mọ́ ọdún ẹ̀ bá wọn ká gbójú di ọ̀ràn wọn gbójú gidi níbi ọ̀ràn tààràtà kẹ́ bánabi bá dé mọ́tò èmi ni ẹ dé tọ́ba lẹ wọ̀ náà tọ́ba dá lìkìá mà ó dájú pé wọ́n wà lè dandan tó kàkà tẹ́yìn ọba tó wà wọ̀ náà ẹ má mi kàn ẹ má fòyà ẹ má payà wọ́n fi ti mo fi ẹ fi sáà tóun bá ti wọ́n dá lìkìá náà wọ́n wà fi gbogbo yìí ti tà padà lẹ́yìn ọkọ̀ kan láàyè láàyè ẹ̀rí báwọn yẹn ti ti báyìí àwọn yẹn ń ta àwọn èèyàn wọn kálukú náà wà arọ sí gẹrẹrẹrẹrẹrẹ aa bàbá ti ní tíkẹ́ẹ̀tì àforíjì lọ́wọ́ ẹ bàbá ní check àforíjì lọ́wọ́ ó tètè lọ́ọ́ ra lọ́dọ̀ bàbá adúlọ́ náà ti mú ẹ kọjá báyìí dà rẹ ni báyìí forgiveness check ti wà ẹ kò sí wàhálà ọkọ̀ dà rẹ ni kò sí wàhálà. àwọn àtẹ̀rí àwọn ní freedom àlùjọ́nà làwọn lọ tààràtà níbo nìyí ẹ̀wà ìwọ gánkọ́ ajẹ́ pé tọ́ba ti ń lọ kọ́ rántí fi ọ́ tọ́ba ti kú pẹ̀lú rẹ̀ fífún sì máa mú ọ̀ntàn rẹ̀ dànù ọ̀ntàn rẹ̀ dànù ẹni tó ń fún ọ ní forgiveness check níbo ló ń bá gbèsè ayé ara ẹ̀ dé ìyẹn wà nù christianity dáadáa o yáa yóò fún ọ ní sọ̀wédowó téèyàn fi téèyàn fi ṣe kíni téèyàn fi rà foríjì hmm? ẹlẹ́ṣẹ̀ ti tó ń di ẹrù ẹ̀ṣẹ̀ fúnra rẹ̀ ẹ́ jẹ́ sọ́ra pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi náà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí lára àwọn afáàkọ̀ kan wọ́n máa ti ọ̀nà bọ àwọn yẹn lọ́rùn bí ẹ wo tẹ́ bá fẹ́ tó abúlálì kìámà ẹ sá kọ́kọ́ lọ wá owó gbogbo ọ̀nà yóò tẹ́ bá rí ẹ wá owó sí ọlọ́run níbi tẹ́ bá ti rí náà kẹ́ wá máa ná fáwọn àbá ẹ ti sórí rèé. Ah, ẹrọ pọ ọjà ẹ wo ọlọ́run ní bí ẹ̀yà rárá tẹ bá ti bẹ́ẹ̀ ọmọ tán rẹ má pẹ́ tán o má wà owó kọ ọ̀nà tó bá wù ọ́ ọ̀nà halal ni ó ti kí ni o yóò fi wọ́wọ́ torí pé tó bá dẹ̀ lùkìyà àmàkí kíkiri tẹ́ o tó yẹ níjọ́ pé di àdébí ni wọ́n fi lọ yẹn nípa nǹkan mẹ́rin sallallahu alaihi wasallam nípa ọ̀dọ́ èèyàn níbo lè yẹn gbó sí nípa ọjọ́ orí níbo lè yẹn tán sí bákan náà nípa ìmọ̀ níbo kí ni sẹ́tẹ̀ èèyàn fi ṣe bákan náà wọn ó béèrè pé nípa owó rẹ̀ ọ̀nà wo lọ́gbà tó fi kó jọ ìbéèrè méjì lọ́rọ̀ mọ́ wọn ọ̀nà wo lọ́gbà tó fi kó jọ ọ̀nà wo ló ti ná sí. ẹ̀wọ́n jẹ́ kí ọ̀daràn kan wá máa sọ pé kí ẹ lọ wá owó lọ́nà yóò jẹ́ rí ẹgbàá wá owó ẹ sọ pé kó náà lọ gba ọ̀nà mi ọ̀nà tó bá rí kó náà lọ fi gbà owó náà kó wá máa ná wọn wá òfin bọyọ lọ́wọ́ béèrè lálùkìyà máa bí òní béèrè ẹ má ti kẹ́ni kan forí ti yín fagbọn wọn jọ forí yín fagbọn sotori di eléyìí àwọn kọ̀ọ̀kan bẹ tó ti kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti mú mi kí ta nípa ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá kódà nínú àwọn tí wọ́n daṣọ Islam wọn làwọn dàbúrà kálọ̀ ọba ìpè tí ọba jẹ́sí láyé àdéhùn sálàmù kò lè jẹ́sí lẹ́yìn rẹ̀ wàhádà rọ́dún wàhádà rọ́dún eléyìí gangan náà ní èsì padà eléyìí jẹ́ èsì èsì padà òun náà lélẹ́yìn jẹ́ fáwọn wo ni fún alẹ́ tọ́wá aláàárí tọ́wá yìí àwọn ọjọ́ wọ̀nyí àtọ́ ifatulẹ́sì tẹ̀kùl àwọn ọjọ́ tó ń sọ pé iná ìsìláàmà láàyè sọ̀fẹ̀lẹ̀ kúlì zabanin àwọn alẹ́dínà yabtadi'una àlìbídà àwọn ìmùdàtàt alẹ́dí alẹ́tí lẹ́yìn sàláhà dẹ̀lẹ́ lómi kitabillahi wa sunnati rasulillahi sàlámù yusufuna ha ilẹ̀ dì. ilé ìjẹ́ ìsìn gbogbo àwọn tó ń sọ pé islam kò wúlò fún gbogbo ìgbà àti àsìkò àti àyè àbáwọn ń dá dáadáa lẹ́ẹ̀mí kàmí tuntun tí ó sẹ́rí fún un tẹ́lọ̀ náà sínú sọ́nà tó ń sí ọ̀bẹ tí èsì jẹ́ fún wa o fàfi hábi hìl àyà rọ́dùn àlẹ́ yìí àyà ń dá padà fún wa lè ànà dínà àkìmọ́láhùn lọ́wọ́ subhanahu wa ẹ̀sìn yìí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ti ẹ̀sìn náà kò sí fún ìròrí pẹpẹ ẹ ẹjẹ ká náà ẹjẹ arúrí ẹjẹ akàn rúrí sí i káwa ní òkú abẹ sí báyìí ẹ àwọn kan nínú ẹsìn tí wọn ti dá kaba yìí lẹ ẹjẹ ká náà òtún ẹjẹ tó dá ilé lẹ ó wò yìí ti tẹfẹ dálẹ ṣé dídálẹ rẹ bí àpẹẹrẹ rẹ fẹ nínú sílẹ Ọlọ́run subhanahu wa ta'ala àbí fẹ nù sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sáwọn tí wọn dáa jù wá níjọsìn láti sọ́kàn níwà táwọn wà tó rí inú yẹn náà tí wọ́n rí dálẹ̀ lọ́ọ̀ká nà kọ́yọ̀rọ́ lẹ́sàbà kúnà ilẹ̀ kápò orí bá ní àwọn ẹni wọ́n ti gbà wájú wá sí. torí pé mi wọn dà ọlọ́run fún ẹ̀mí wọn mọ́ ó sì fún wọn ní àkídà tó gbádùn ọlọ́run fún ẹ̀mí wọn mọ́ ó fún wọn ní ìjọsìn tó dáa ọlọ́run fún ẹ̀mí wọn mọ́ ọwọ́ àti wọn ni ẹni tó ní ìwà rere sọ́nà àti sí àwọn èèyàn. nígbà tó bá jẹ́ pẹ̀lú àwọn yẹn wọn wá lórí àti gbé nǹkan kankan kalẹ̀ tí ò sínú ẹ̀sìn ìwọ tí ọjọ́ yìí gbé kọ̀ wá sí nǹkan kan lẹ̀ tọ́rọ̀ òṣojú rẹ̀ gan lórí tọ́ afẹ́ máa dá nǹkan kankan lẹ̀ nínú ẹ̀sìn yìí tọ́wọ́ àtàkìtì ẹ̀ lọ́ba ẹ̀sìn tọ́ ọba sọ pé kókèlè ò lè pọ́n lórí àwọn èèyàn tètè gbọ́ yé pé kókèlè ò lè pọ́n lórí ni o á sá jẹun sẹ̀wọ̀n fún wọn tètè gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀yẹ bàbá ti fẹ́ tọrọ kí o fẹ́ ká tọrọ àmọ́ tí ọba sínú ẹ̀sìn ìmọ̀jà forúkọ ẹ̀sìn dálẹ̀ láwa lọ́ọ́ máa fi gba nǹkan kankan lọ́wọ́ àwọn èèyàn ká dákun ká ṣe pẹ̀lẹ́ èyí tó ń kálukú ọ̀jẹ̀ àti tí ọ̀jẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ti parí rẹ̀ èdè yìí ó lè dé yìí ọba ó ti parí èdè yìí ó lè dé yìí òní bá ó ti parí èdè yìí òní ilé tí ó fi bá ó ti parí èdè yìí òní ilé tí ó tún ní tẹ́lọ́wọ́ gbogbo ti parí lọ́dọ̀ ọlọ́run á kàn ṣiṣẹ́ níwọ̀n kí oore sọ́pọ̀ tọ́lọ́run bàbá fẹ́ ṣe fún wa kó lè ṣe fún wa ni ẹ̀rí fún bàbá náà lẹ́yìn bá wọ́n ní kákan ṣiṣẹ́ kájàrí òsì ni kìí ṣe pé kìràkìtà kan lè yan bí dọ́là torí pé ká ti tẹ́bi ẹrú kọ́ wọn ní kọjá kan ìwọ̀n tọ́lọ̀ ń bá ti fún ọ nínú tẹ̀mí ayé yọnu sí ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn fi ya owó rán láwùjọ lónìí wọ́n fi dáadáa ń ṣe tí wọ́n ṣàfihàn lọ́bẹ̀ sí torí pé wọn ò lè lu ìṣẹ̀mí wípé kó tí bọ́lọ̀ ń ṣe gbé wá nìyí bọ́lọ̀ ń ṣe gbé wá lásìkò yìí nìyí bọ́lọ̀ ń ṣe ní orí fáwọn èèyàn ní ẹnu bí ò lè lu ìṣẹ̀mí yẹn ìlọsọ nǹkan tó ṣe é gbé ìgbésí ayé díẹ̀ gbogbo wa lọ sí dá gbogbo àwọn nǹkan tí ò sí náà rẹ̀ ẹlòmíì fi dalẹ kọlọ dàkún náà wà kó nínú gbogbo ti jẹ màkúrú bẹ fàlámàjálẹ lè ziyada tafi lè ziyada tafi kò sí ẹ ààyè nílé nílé kankan kún nínú ẹsìn Ọlọ́run wọlé nọkùsọọn kò sáàyè láti fa nǹkan kan yọ kó nínú ẹsìn Ọlọ́run wọlé àmàjálẹ ti tẹsíkì káàsì sọ pé afẹ́ mọ̀ sí èméjì kò sáàyè fún bákan náà wọ tẹlifíìsì kálá afẹ́ dọ̀rọ̀ rú kò sí fún fún tí Ọlọ́run àti sunna ní sùsùlám kò síbẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn Islam ọ̀dà kankan rú ọ̀yanjú ẹ̀ ní tọ́ bá ti lọ bẹ́ẹ̀ dàrú kò lè gbájú dàrú. bí anahu láyé sùlùḥù lè ha dé zaman àwọn lè ahli zaman ní lùtẹ́ àkè. bá o fẹ́ dọ̀rọ̀ lọ fẹ́ dọwọ́ ló ń parẹ́ lọ́wọ́ ní kẹ́ ẹ̀wẹ̀ gbọ́ ṣẹ̀rí àyẹ gan òwúlò fáwọn tá a tẹ̀dé ní ìsìn rárá o ìtọ́lọ̀ sọ هذا كلام الله سبحانه وتعالى ọ̀rọ̀ lọ lélẹ̀ wọwọ asudakun kọ ilé tá a lọ wà sòlúlu tọlọ ọba ìlẹkẹ ọlá wọn mọ ní asudakun mi lọ ìkéyìlá wọn mọ ní asudakun mi lọ ìhadìsá kò sẹ́ni tó sọ ọ̀rọ̀ òdodo títọ́ tọdà gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà ọlọ́run wa sọ báyìí pé wà á ti máa ń tu àlékún ní ẹ̀rọ di ànídẹ̀ẹ́ra mi mo ti parí ẹ̀ fún yín báyìí mo parí ìdẹ̀ra mi lé lórí wọ́n rọ̀ pé ìtura kò mú ìsìlámù dínà. وسيون الإسلام في هذا آخر ما نزل على النبي صلى الله عليه وسلم وهو شهادة من رب العالمين nínú tó sọ̀kalẹ̀ pé ìfàdé sálàm nídàájọ́ òfin ẹ̀sìn nídàájọ́ òfin ẹ̀sìn òlélẹ yìí bẹ́ẹ̀ sì ni ìjẹ́rìí ni látọ̀dọ̀ Ọlọ́run ọba ọba àgbáńláyé lè hádà dín ní fẹsẹ yìí bí kàmáàlì oṣù òní yá fẹsẹ yìí ó pé ó sì kún kẹkẹkẹ wọ́n sọ̀lá àhíyà ó sì wúlò fún gbogbo ìgbà gbogbo àsìkò àti gbogbo ààyè. faqaluhu ta'ala gbólóhùn ọlọ́run ọba tó sọ yìí gbólóhùn ọlọ́run yẹn ọjọ́ khitabun li hadhihi al-umma ọlọ́run bá lè wọ́n máa sọ̀rọ̀ min awwaliha ila akhiriha láti a rẹ̀ títí dé z láti pilẹ̀ títí dé parí al-umma yìí ni ìdíkẹ́ pilẹ̀ nìkan lásán ní bá yàtọ̀ sáà ní yàtọ̀ sí parí gbogbo wa pátá ni wọ̀lẹ́ ìtàkìtọ́ ọba lil jil al-awwal kì í ti fún àwọn generation àkọ́kọ́ ikọ̀ àkọ́kọ́ faqat nìkan innama huwa khitabun li kulli ummati ila an taquma as-sa'a yóò máa jẹ́ ọ̀rọ̀ tọ́lọ̀ dojú ẹ̀kọ́ àlùkòmá yìí láti gbà tí ọlọ́run ti dojú ẹ̀kọ́ àlùkòmá náà àti títà lókè yá mọ́ ọlọ́run tí ó fi dé. amọ̀lẹ̀ ìjùmọ̀ ṣùgbọ́n ìfẹ́nukò tá a máa rí pé ìjùmọ̀ àwọn ọmọ ìfẹ́nukò àlùkòmá lórí yíṣù kan fàkọ̀dé ájùmọ̀ àti ọmọ tó àwọn alùpùpù islam ti fẹnu kò ala wàfàtìhì sallallahu alaihi wasallam lórí níbi ikú ikú àdéhùn sọlá gbà tó kú pé lam yukhalifi hadha illa almunna illa almuqarrifun alladhina yaquluna inna inna rasula sallallahu mata wa yanfuna almauta ani rasul. tọ́ àwọn olùmọ̀ àwọn àwọn ọmọ islam ẹnu wọn kò lórí ikú àdéhùn ká nàbí kú kò sẹ́ni kankan tó ti yapa lórí ikú ànábì kú ti gbé ibà sí àwọn tó ṣe yí pé àárẹ̀ ń bẹ nínú ọkàn wọn àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ṣe méjì nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run àwọn sọ pé dádájú òdì sí ọlọ́run máa máa dà òkú wọ́n sọ pé àdéhùn islam wọ́n ikú lòkun pé kò ní ikú láéláé kò lè kú hádà kẹlẹ́ àmú ọ̀rọ̀ tó kàn jábọ́ dànù tí ọ̀rọ̀ tó jáde lágbo ẹnu ẹni tó sọ tí òru rí kó tó ṣe kíni o kó tó sọ ni kàlámù sáàkìb ẹ síbẹ̀ yìí náà rí àlùfáwá kí bó sáàkìtọ̀ ẹ ẹhàn sáàkìtù lélẹ́yìn náà tó àwọn tó ń yẹ àlùfáwá kí bó àwọn èso ìpápánu àsàkìtọ̀ tó jábọ́ sẹ́yìn lè kàn jẹ tètè báyìí ní sìn ẹhàn ṣùgbọ́n kàlámù ilé nǹkan kàlámù sáàkìtọ̀ ọ̀rọ̀ tó lágbo ẹnu ẹni tó ní tí wọ́n ní kí ló wí òun kọ́ ọjọ́ bàbá tó jábọ̀ irú àwọn ọ̀rọ̀ báwọn oníkéyàn sọ pé anabi ò ní kú láéláé gbogbo àwọn ti kú kú lórí ayé ṣùgbọ́n gbogbo àwọn anabi ọ̀la àtàkùnjù sí ọlọ́run wọ́n máa jẹ́ àlàyé lọ́dọ̀ ọlọ́run títí àlùkí àwọn ọlọ́run ṣe kíni o tí ó fi dé ṣùgbọ́n lórí ayé wọn kò sí lórí ayé máa. kẹlẹ́mù mọ̀rọ̀dọ́ọ̀d ọ̀rọ̀ tí wọ́n dá padà tí òwúlò ni wáá dẹ́hùn yẹrù tó ó fojú hàn dáadáa o wípé ìfurama ọ̀tàkù bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ náà takò fàyín náà rọ́ṣọ́lá sọlọ́lá àṣẹlẹ̀ tó fi abẹ́yìn náà sáábì ìbáná sọlá ń kú láàrin àwọn sáábì rẹ ni wọ́n kú sílà wọ́n sì wẹ̀ wọ́n kú fínà wọ́n fa sọ́sí lára wọ́n sún lè alẹ́ yìí wọ́n tún kírun sílà wọ́n á ní òkú. ó náà wọ́n tún fínà alẹ́ ìsọlátọ̀ sẹ́lám wọ́n ti fi òjijì aláṣọ sẹ́lám alihazi àmàl iṣẹ́ gbogbo àwọn tẹ́wọ̀n yìí tó ń malùmá ìzánì ní hayy sálàyé ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún ni alàyè ni wọ́n gbé wọ́n bá wẹ̀ wọ́n bá gbé wọ́n fa wọ́n fa sọ̀sí lára débi pé wọ́n fo gbogbo ara rẹ̀ pátá sálàyé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n tún wá gbé síta wọ́n kírun sí lára wọ́n tún wá gbé wọnú kùtù láàyè rárá o òkú náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ sí gbogbo àwọn sẹ́yìn kì í ṣe àlàyé òkú ni rọ́ọ̀mẹ́lá sallallahu alaihi wasallam muhammed sẹ́ni amuwa wọ́n ti máa ń bá wọn òkú lò wọn bá nàbí lò pẹ̀lú rẹ̀ pẹ̀lú pé wọ́n wẹ̀ ẹnu wọn gbé ànábi sọlá sọlá wíwẹ̀ rẹ̀ wọn bá sọ́kù lára rẹ̀ torí pé ọlọ́run bá àti sọlá sọ wò rẹ̀ láti kékeré dàgbà èkó wọn bá sọ lára rẹ̀ nígbà tá a sọ hábà rẹ̀ wọn lọ́ọ́ ìtara rẹ̀ wọn ń sọ̀rọ̀ pẹ̀tọ̀ sáà wọ òṣìṣẹ́ ọlọ́run sọlá pẹ̀lú aṣọ rẹ̀ àbájá rọ́dà rẹ̀ àbọ̀ aṣọ lára rẹ̀ wọn ló kún gba gbogbo agbègbè ibi táwọn sábẹ́ wà nù lẹ́yìn wọn kà ń gbọ́ tó nǹkan sọ pé ní láti jẹ́ lè dúró sọ̀rọ̀ lọ. ẹ má gba aṣọ lára rẹ o ẹ wọ pẹ̀lú aṣọ rẹ náà. látọ̀ sàṣọ ni wọ́n ṣe kí ni o wọ́n wẹ òdì sí ọlọ́run sallallahu alaihi wa ala alihi wasallam. tọ́ bí wọ́n ṣe ń bókú ló wọ́n bá nàbí lò wọ́n wẹ̀ wọ́n fúnra sọ sọ́jà sọ ìgbẹ̀yìn bákan náà wọ́n kírun sí lára bákan náà wọ́n sì wá sí àdéhùn sísáré rẹ̀ sáà máa yẹn. هذه سنة الله عز وجل إلى أن الله بالليل في خلقه لدى ولا وداره ثم أين الرسول أين الرسل الذين من قبلك أو جدت ووات وجلنا سنته سنة الرسل سنة سلطان النبي سنة وجسده الذين من قبل توات وجله وقد ماتوا وقبوا ونوفوا وهو واحد منهم ẹyọkan nínú wọn náà sì lànà sọsọlám yamut anabi ní oṣù kìnìún olóòkú hàdà ìjìmáwò ahli subi ìjìmá yẹn hàlẹ sunna tó lè jama ìfẹnukọ àwọn ahli sunna wal jama nìyẹn lẹ́yìn ẹnìkan nínú àwọn anabi Ọlọ́run tó ṣe é pé òun sọ̀kalẹ̀ padà ní tání anabi Isa aleyhi sọlẹtù sọlẹm wọlámi kọlì fi hàdà ilà mùkọrìfún àwọn ilà mùkọrìfún alẹ́ nínà yẹtà àkùnà ala rasul àwọn tí wọ́n lọ tí wọ́n lọ so wọ́n ti sí ọlọ́run sọ́lọ́m wọ̀yẹ̀ tẹ̀bí tó nàbí wọ́n ti láwọn wá àánú pẹ̀lú rẹ̀ min dunillah wọ́n wá àánú pẹ̀lú anisọ́lá yàtọ̀ sí ọlọ́run tí ọlá rẹ̀ gàdú lọ wọ̀yẹ̀ kúrò náà wọ́n hayyun wọ́n sì wá ń sọ nínú ọ̀rọ̀ tí wọ́n pé anabi sọ́lọ́m alaye ni ìbáni sọ́lọ́m ọlọ́run ọba ilé sọ̀rọ̀ èyí fi yé wa yé pé gbogbo wa náà gbogbo àwọn ìsọkúsọ tá a máa ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ pàtí tá a máa ń sọ nígbà tẹ́lú mi bá jẹ ọbẹ̀ látẹnu ẹ̀ yọ̀ tán tọ́wájú kò lórí àgbàntara rẹ̀ yọ máa fọ́n tọ́ síta àwọn èèyàn lè rúkọ ọ̀rọ̀ ní sọ ni àlẹ́álí bàbá ń bàbá ti ṣe ní fọ́n tọ́ dànù torí pọ́rọ̀ tó ti pété ẹ bá gbé sórí òṣùwọ̀n báyìí ọ̀la ìkò tí gbogbo àgbàlagbà ó sì tẹ̀ sí tí wọ́n máa gbọ́rọ̀ rẹ̀ mélòó mélòó lágbàlagbà tí wọ́n sọ̀rọ̀ táwọn ọmọ kékeré ó fi ẹ̀rí sí àbẹ́ ẹ̀kọ́ ni ọláyà ọkọ̀ láwùjọ táwọn ọmọ kékeré bá sọ̀rọ̀ báyìí gbogbo àwọn àgbàlagbà ti bẹ́ẹ̀ wọ́n panu wọn ni pé ah àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yí ọ̀rọ̀ lọ́mọ yìí jáde tágbàlagbà bá ti sọ̀rọ̀ ní báyìí àwọn ọmọ kékeré ó gbẹ́rẹ́ ni pé ọ̀rọ̀ kọ́rọ̀ lọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí. subhanallah ọ̀rọ̀ yìí ọmọ ti sọ̀rọ̀ jẹ́ káwa náà sọ́ra nípa gbogbo ìmọ̀sán pátápátá rédèrèdè nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òfin ẹ̀sìn ọlọ́run ọba ilé kíọ́lá ti parí ẹ̀ yóò sì tèmi tọ́lọ́run ọba ilé kíọ́lá ni yóò dì bẹ́ẹ̀ sì ni Allahu yansuru dinahu ọlọ́run ọba ilé kíọ́lá ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ dé imma bina aw bi ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ẹ̀sìn pẹ̀lú ẹlòmíì mọ́tò ibùkọ́ omi ìdàkọ́ omi ìfọwà dídù sẹ́yìn ìbánipẹ́yìn fọ́ ẹ̀yin òdó tẹ̀sìn ọlọ́run dáadáa ẹ̀yin ọ̀rẹ́ sìn ọlọ́run ọba sí ẹ̀ kẹ́sìn ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀ gbẹ́sìn ọlọ́run ọba sókè ẹ̀kọ́dé àfáàdà lè bẹ̀rẹ̀ kò àǹfààní lọ́jẹ́ fẹ́lómi gbígbà sẹ́yìn dúrọ́pù ẹ̀fẹ́ yóò ṣe yẹn ìgbà ilẹ̀ lómi ò tó ráǹfààní tiẹ̀ láti wá sí tí ó fi gba okun dáadáa níwájú ọlọ́run torí pé sọ́jẹ́ mùsíbà fẹ́ nìkan sọ́jẹ́ àdánwò fẹ́ nìkan sọ́jẹ́ wàhálà fẹ́ nìkan àǹfààní lọ́jẹ́ lọ́dọ̀ àwọn ẹlòmíì òtítì eléyìí ẹja máa ń ṣiṣẹ́ dáadáa ẹja mójútó ìjọsìn fọlọ́wọn ọba ìlẹ̀kẹ́ ọlá ẹja ti gbà fófin ẹ̀sìn rẹ ti pé kò sáàyè fẹ́nìkan láti wá fi àfikún kò sáàyè fẹ́nìkan láti sọ pé ó ti pọ̀ jù ó ti kún jù ẹja tún rẹ̀ gbogbo ó pàkà dínkù kò ṣeéṣe òfin ẹ̀sìn ọlọ́run ti wà bó ti wà yóò sì máa bá gbogbo ìgbà lọ yóò máa bá gbogbo àsìkò lọ bákan náà yóò sì máa bá gbogbo ayé yóò máa bá wọn títí tálùkìyàmà ni yóò eléyìí ni àdìsọ́kàn ahlu sunna wal jamaa nípa sẹ̀rí òfin ẹ̀sìn ọlọ́ gbogbo ẹni yóò ti bá lọ ń fi ẹnu àbùkù ibi nǹkan sẹ̀ríà ìlú ẹni bẹ́ẹ̀ ìfẹnu àbùkù kan ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ẹ bá fẹnu kan ọ̀rọ̀ àbùkù tó fẹnu àbùkù kan ọ̀rọ̀ ọlọ́run ìlú ẹni bẹ́ẹ̀ ń fi àbùkù kan ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìlú ẹni bẹ́ẹ̀ náà fọwọ́ wò fúnra rẹ̀ pé kí ló lè jẹ́ ìyà òun níwájú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wọn ọba tètè lórí kúwàdà wọn náà àǹfààní bẹ fún ọ ní gbogbo pátápátá tí wọn náà ti sọ ní nípa islam nípa sọ́ọ̀sì islam dáadáa ó ti ṣe lọ́rọ́ ló gbọ́dà ààyè kọ́ ń bẹ láyé lónìí ó ti dàrú fún ọ tó bí adam anta al-yawma fi mahlin istaghfirullah innal ghafira Allah tọ́ọ̀yà ti ṣe lọ́rọ́ ló ìwọ ọmọ adam ó ti wà lónìí lásìkò tó wà ọwà pẹ̀lẹ́kùtù ayé ìlọ́ra lọ́wà ọlọ́run ti ń lọ lára ó ti àforíjì fún ìbílẹ̀ àti kọ̀ọ̀kan wa ó sì rọrùn àti rọra rẹ̀ àtúrí rẹ̀ fún wa hádà wọn sọlá lọ wọn sọlá wọn bára kálá níbi ní Muhammad wa ala alihi wa sahbihi wa sallam Thank you. nǹkan mi bẹ tẹ́tẹ́ ni kò sí nǹkan kan mi bẹ. tọ́ba ti bí ni. Thank wallahu ta'ala alam tó bá jẹ́ pé ìgbékalẹ̀ tẹ́tẹ́ ni wọ́n bá fi gbékalẹ̀ láàpẹ̀ ní tẹ́tẹ́ nọ́ọ̀mù àbáyá ní ti wọ́n ta nǹkan ní one thousand five wọ́n sọ pé àwọn ta ní one thousand five ṣé báyìí ní tó bá ní tó ọba rà àwọn ogun ọ̀ní nǹkan wọ́n láwọn ogun ọ̀ní wọ́n wí o àmọ́ tó yẹ pé tí wọ́n sọ ni pé tó ọba sì wò ọba wí kan bẹ́ẹ̀ ìwé ẹ̀ làwọn wà lọ fi ta tó ọba jẹ bẹ́ẹ̀ lè yóò ti wá sọ́ra o tó ọba jẹ yẹn bá ní o ìyọ́nà sọ́ra mi yẹn ṣùgbọ́n wọ́n ní tọ́ ọba ra yé nǹkan báyìí kọ́ńpìnì ti gbé kalẹ̀ pé tọ́ ọba bá wa ra ọjà mẹ́ta á fún ọ lẹ́yọ kan tọ́ ọba bá ra mẹ́rin á fún ọ ní méjì lápẹẹrẹ tí èsì gbé bọ́yà nǹkan mí pé ẹ lọ ń gba sátẹ ẹ lọ ń gbà wí kan ẹ sì gbà sàwò kankan tàbí pé tọ́ tọ́ ra ayọ̀ nǹkan o á fún ọ ní kílípà ẹ̀mọ́ pé lọ́pọ̀lọpọ̀ wọn lè ní promo làwọn ń ṣe kíni o làwọn ń ṣe pé tọ́ àwọn ti tajà níbi bí ọlọ́run ti ní káwọn ojèrè tọ́ba yẹ pé fúnra ara wọn ni wọ́n bá ń fún yàn bẹ́ẹ̀ ẹ̀ǹtí ìwọ̀lọ́gbọ̀ ara rẹ̀ mú ti tèrè tí yóò fi ṣe tí fi ṣe àtakò rẹ̀ tèmi àmọ́ tọ́ba ti ní pé tó ẹ bá wí kan bẹ́ẹ̀ gbéyẹn lẹ́wọ̀ àtẹ̀kìnì ò lẹ́sìn bákan bákan táyà wà mú wá ẹ bá ti jẹ ìdí ẹ bá jẹ àwà fún yìí èèyàn ò gbé tó ní ìsẹ̀mù pé lásìkò kan nípa ṣẹṣẹ ni wọ́n ṣe kankan pé tọ̀ gbogbo ẹni tó bá jẹ́ kọ́sán bíìlì ẹ̀ dáadáa àwọn ní nǹkan táwọn ṣe kíni o fún ọ tọ́ ẹ gbọ́ bá sọ pé tẹ́tẹ́ làwọn náà padà lọ títa aṣọ pé kò wúlò ṣùgbọ́n tọ̀ wọ́n yẹ bí ilẹ̀ wọ́n bá ní pé á kò ní kọ́nu kọ́họ̀ kan nu ọ̀sán gbogbo àwọn bá ní pé àwọn gbé nǹkan ìfọ̀ ìtawọ́lù kankan bẹ̀. wọ́n fi ṣe kórí yá fún ọ pé kò tún lè tètè múra kẹ́lẹ́ omi iná tí ó tètè máa sanwó náà lè ṣe kí ni o kò lè sanwó lásán ìwọ bí ó ti wá kírun ẹlẹfẹ béèrè báyìí tọ́ba jẹ́ pé páìpù tí wọ́n pàṣẹ sí lójú ara yẹn táìpé lásìkò kan ó ṣe é yọ tó ṣe báyìí nìsín so kọ́ wá àwọn tí wọ́n máa bá yọ lásìkò tí sọ́láàtù bá wà kódà irú rẹ̀ irú sọ́láàtù dóòr àtàǹfìrì kò lè láǹfààní kọjá pé kó sún mọ́ra wọn kó kí méjèèjì papọ̀ irú magrebi àti sáré kò lè máa láǹfààní àti sún wọn papọ̀ tí wọ́n bá ti bá yọ kínní yẹn tó bá yẹ pálíwà lólómi ní orí tèmi àlùwàlá àtẹ̀yẹmọ́mù náà lórí tèmi yóò kírun rẹ̀ bó ti gbà bó ti mọ̀ tọ́ba jẹ́ pé wọ́n ti sọ pé bó ti wà yẹn o pámánẹ́ǹtì kínní yẹn gbọ́dọ̀ wà nítorí pé kò sí òye fún wọn látara wípé tó bá fẹ́ tọ̀ tàbọ̀ fẹ́ yàgbẹ́ tó fi lè kọ̀ǹtúrò rẹ̀ fúnra rẹ̀ yóò kí òun náà nípa tẹ́kọ̀ lọ́wọ́ àwọn sọ̀tàn àtò yóò kí òun bó bá gbára ẹ̀sìn mọ́ lópin ìgbà tó yẹ ti ń bẹ yóò kí òun bó ṣe mọ́ náà ni. àwọn tó ń jẹ́ sahibul ahdath ad-da'ima àwọn tó ń jẹ́ ní tẹ́gbìn ẹ̀gbìn gbére ti ń wà lára wọn ó sáà níbi iṣẹ́ rí àti ní wọ́n kí òun náà ni. tó yóò kí bẹ́ẹ̀ náà kò sọ fún akẹ́kọ̀ọ́ ni lásìkò kan kí wọ́n bá yọ ó ṣe sọ láti lásìkò tí ó kì méjì papọ̀ lásìkò tí ó kì méjì papọ̀ kó kí ṣubú rẹ̀ kankan wọ́n fi nǹkan tó bá ti tẹ́tà kán máa bá fi sí sọ́sọ́lá àmọ́ tí ọba tẹ́ yọ ibi tá a ti wá sọ pé ńgbà yìí yóò kírun yóò payọ́ lọ gbàgbára rẹ̀ sí mọ́ agbára rẹ̀ ọmọdé bẹ́ẹ̀ lọ ọlọ́run bá sí mọ́ ipa agbára rẹ̀ ṣé kí ni o ọmọdé bẹ́ẹ̀ lọ sọ ọlọ́run bá ilé kẹ́ ló sì gbà sáàyè sọ láti fún dáadáa ọlọ́run tó kí a tọrọ ọjọ́ ti lọ náà. ẹyà. ẹ̀yìn yẹn kọ́kọ́ sàlàyé rẹ̀. ẹ ọ̀dọ̀ tí wọ́n lẹ́ ẹ ọ̀dọ̀ wọn lẹ́tì wá béèrè tába tirẹ̀ ń tọ́wọ́ àmọ̀ bí ó ṣe pé mẹ́rin òní wàá sàlàyé fún wa. ayọ̀ lọ́sàn-án dábàá sẹ́yìn. yeah ọkọ olùdókè ìbò ó ṣe náà twenty naira bí ó ṣe kíni twenty naira ago twenty naira ọtún ní ọ̀pá náà sí lọ wò ó lọ́rùn ní hundred naira kọ wà ní normal rẹ kọ lọ́rùn nítorí yẹn tó lọ fi kóòdù lónìí yẹn kó wò síra wọn ọ yàtọ̀ ọ̀tọ̀ wọ́n ti jáwọ́ wọn wọ́n ti mọ wọ́n ti já nǹkan wọn orí four hundred nírì sí four hundred ní tó dé báyìí nìsí ìrírí sí hundred naira lọ́wọ́ lọ́dọ̀ wọn kódà òtún lè yá ní jíjá ju èyí ni wọ́n máa ń tí wọ́n ń ṣe wọ́n kà fi pèrò sọ́pọ̀ pé àbá tó ti yẹ ẹja fojú wọn mọ́tò wọn fẹ́ràn wọn fẹ́ràn sọ́pọ̀ ẹ́ sọ àwọn náà máa tí wọ́n ń ṣe wọ́n máa tí wọ́n ń ṣe tó ti báyìí nìyí wọn kà tó ọba lọ wò lọ wo méjèèjì síra wọn ó rí i pé fọkànbalẹ̀ bẹ lórí ìkànnì kan lọ. Thank you. náà wọ́n ní ok bí. Ah. máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni máa ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ tó ti pé tó tó bá ti tó tó bá pé fúnra wọn náà fi sí bí bàbá ṣe ń sọ yìí ní ìsìn tó kò sí yẹn kan ebi ebi taarifu náà ni ẹ máa bá gbèsè ayé lọ ni tí taarifu yẹn ọba kan pé èèyàn kí lèyìn ó ṣe ìyóò sì jáde kó mbẹ ọ̀pọ̀ sínú ètò ṣe kí ni o tọrọ ọlọ́run torí wọ́n kún fi àǹfààní náà sí pé ń kálukú tẹ́lẹ̀ ọba ti bọ́ lára mu ọ̀bọ sí mi ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lọ máa wò ó ọmí tàbí kó tún kó tún wá sí ju kéèyàn wà ní nọ́mà rẹ̀ lọ òní tó wá bí Allah subhanahu wa ta'ala kọ́dà nǹkan sàn fẹ́mi àtẹnìkọ́ kan wa subhanaka Allahumma wa bihamdik ṣe ń la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.